kí ló lè ṣe ọlọ́run mi kí ló lè ṣe finally finally kí ló lè ṣe a ti padà rí solution sọ̀rọ̀ nàìjíríà kò sí tí ò ní solution o àṣẹ ń tà àwọn lọ sí ṣòkòtò àṣọ wà lápò ṣòkòtò àṣẹ nàìjíríà lè rí solution láti survive mo pé at the end of this video ẹ máa appreciate me ẹ dẹ̀ máa dúpẹ́ lọ́wọ́ mi dáadáa please ẹ jòkó dáadáa kẹ wá nǹkan sẹ́gbẹ̀ẹ́ popcorn yín ẹ gbé sẹ́gbẹ̀ẹ́ because ẹ máa gbádùn fídíò yìí a padà rí solution ọwọ́ padà níyànjú hmm, kábíyèsí ọlọ́run bẹ̀ka tó lọ síbi solution ẹ kọ́kọ́ sọ àwọn problem tó ń yọ nàìjíríà lẹ́nu finally àwa get solution sí ó ṣọ́ọ̀kì mi o ẹ̀ẹ́n ah ẹ kọ́kọ́ bá mi wo tẹ̀ ń Okay, now, you know what? Just give this for Jesus, come and save us. Our Jesus, come and save us. Lord Jesus, come and save us. kí lẹ rí yẹn kí lẹ wò yẹn problem number one nìyẹn ṣùgbọ́n solution yẹn kan ló kọ́fà gbogbo problem tí mo fẹ́ ṣò fún sọ̀rọ̀ nílẹ̀ yorùbá náà ni gbogbo ẹ̀ ti ṣẹlẹ̀ ní express ìjẹ̀bú òde báà lè ṣiṣẹ́ yẹn àdódòun náà ni hmm. lẹ́gbẹ̀ẹ́ fẹ́ǹsì ẹ̀ lóun náà ti ń bọ̀ lẹ́gbẹ̀ẹ́ ilé bí aago mélòó. bí aago mẹ́sàn-án. bí aago mẹ́sàn-án alẹ́. bẹ́ẹ̀ dóde ń bẹ̀ wà tó wá ń tó wá ó dé bá yín bẹ̀ ni bàdà yóò ṣe. àwa tẹ̀lé òun náà a tẹ̀lé òun náà. ẹ tẹ̀lé wọlé. a tẹ̀lé òun náà wọlé ni. ok. ṣùgbọ́n a tẹ̀lé wọlé wọ́n ṣáà ṣàṣì ilé ẹ̀ wọ́n rí owó ọ̀tọ́ wọn ṣáà gbá fóònù ẹ̀ pẹ̀lú sísítẹ́ẹ̀mù black kan ṣùgbọ́n ẹgbẹ́ bá ẹgbẹ́ máyẹ̀ náà nìyẹn wọ́n ló ń gbó so one million ló tí wàá gba ìbúgba password rẹ̀ pé o máa máa ṣe transfer ní kó o máa ṣe transfer láàárọ̀ la. sọ̀rọ̀ sókè. kó o máa ṣe transfer ní láàárọ̀ la. èlò ló náà wà ní àkáǹtì. one million wà bẹ̀. owó yẹn inú pos náà lè transfer yẹn sí pos náà lè fi gbà. láàárọ̀ wọn tó máa di àárọ̀ wọn ti change password rẹ̀ kò ṣe oní pé wọn ti change o sọ pé wọn ti change rẹ̀ pé owó ṣe gbà mú sí wa gba owó kankan lọ́wọ́ rẹ̀. báwo lẹ ọwọ́ nìkan ọwọ́ nìkan lẹ́dẹ̀ gbọ́lẹ́ wá gbé lọ. gbogbo anugbó tó wà lẹ́nu ọ̀dọ̀ wọn náà kí lè wá ṣe fún. wọ́n jù sínú kànga. nínú kànga lẹ́jù sí. ṣé lóòyè náà lẹ́jù sí kànga. láyé ààyè lẹ́jù sí kànga. láàyè àbí ok. kànga yẹn lómi nú. omi dàbọ̀ omi díẹ̀ wà bẹ́ẹ̀. omi yẹn ò pọ̀ díẹ̀ náà wà omi díẹ̀. bọ̀dá yẹn ò rẹyìn sá ẹ ò rówó gbà bẹ gbó lọ́wọ́ fámìlì ẹ rówó gbà ẹlẹ́ẹ̀karùn-ún nìyẹn ẹlẹ́ẹ̀kẹfà ńkọ́. kò sí omi bá ṣe wọn iṣẹ́ dáa ṣe gbẹ̀yìn oníṣẹ́ yàrá àdéṣe àdéṣe mọ́ ṣé ká ṣe gbẹ̀yìn ní iṣẹ́ yára àti ọkọ mi. báwo lẹ ṣe mọ àwọn tẹ́ ń jí gbé wọn yẹn àwọn tẹ́ ń lọ dènà dènà báwo lẹ ṣe mọ wọn ta ló mọ wọn báwo lẹ ṣe. àwọn ifeanyi àti chukwuma gọ́sà àwọn ló gbé yín báyìí àwọn ló mọ gbogbo ọkọ̀ máa pè mí ní èmi kọ́ máa wá láti Anambra. láti Anambra so báwo náà ṣe ń pè ẹ́ kí wọ́n máa sọ fún ẹ ní àti Anambra iṣẹ́ ti yá. ọkọ̀ máa ní kó wá sí Ìjẹ̀bú-Òde pé máa bọ̀ ní Ìjẹ̀bú-Òde sí hmm? nǹkan fi ṣe pàtàkì ipa wo lẹ ń kó láàrin àwọn èèyàn. ipa wo lẹ ní kí ni iṣẹ́ tiẹ̀ nọ́mbà kí ló jẹ́ nínú ìkọ̀ yẹn. agbọ́ pé wọ́n ló máa ń sọ gba owó yẹn wọ́n ló máa ń gba àwọn kìnìún yẹn wọ́n ló máa ń disseminate wọ́n ló máa ń send owó sáwọn tó kù. mi lọ sukùl mi mọ pa ẹ mi mọ pa gbogbo kìnìún yẹn ifeanyi àti àbúrò ẹ ìlú àwọn ló máa ń ṣe fọlá sọ ọ̀rọ̀ gbogbo àwọn iṣẹ́ tẹ̀ ń ṣe yìí ìgbà tẹ́ ti mọ̀ wípé ẹ máa gbowó lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí àwọn tẹ̀ ń jí gbé tẹ̀ ń gbé yìí ń pa wọ́n fún. kí ni ìtẹ̀ fi ń pa wọ́n. ibo ní tẹ́sán láti pa anybody mi ní tẹ́sán láti pa anybody Ifeanyi ló máa ń da àti ìbò ló máa ń da wà láyé lẹ̀. Ifeanyi àti ìbò ló máa ń sọ pé kẹ́ ẹ̀ pa wọ́n torí a gbọ́ àwọn akẹgbẹ́ ẹ sọ wípé torí pé ẹ ò ríbi tẹ́ ẹ lè kíìpù wọn sí kí wọ́n bàa di pé ọ̀rọ̀ pẹ́ńlẹ̀ àṣírí tú wọn àbí àwọn mọ̀lẹ́bí wọn tírì sanwó wánú oko yẹn lẹ́kí máa ń gbẹ̀mí wọn so lẹ́yìn ọ̀rẹ́ yìí lẹ́sẹ̀ abẹ́rẹ́ sí ní gba owó ṣé lóòótọ́ ni. bẹ́ẹ̀ ni mo máa ń bá wọn jà ni because kò ẹni kò wá sí mo ní tó bá yẹ pé wọ́n ṣe fún mi náà ni inú mi náà ni dùgbà ọkọ̀ kan pa àbúrò mi àbá wọn pa mọ́ mi inú mi náà ni dùn iná mi intentional àti ṣe. so ká nígbàgbọ́ sí wípé tó bá jẹ́ pé ṣe ẹni bí tẹ̀ ń kó wọn sí ni tẹ̀lé máa keep wọn sí ni ó ṣeé ṣe kẹ́ má pa wọn àbí. bẹ́ẹ̀ ni. now kí ni faith ẹ̀sìn kí ni prayer kí ló fẹ́ àtọ̀dọ̀ kí ló bá kí ló bá ṣe rárá báwo ló ṣe rí iṣẹ́ tẹ̀ ń ṣe yìí tó ṣẹlẹ̀ yìí báwo ló ṣe rí lára ẹ̀. inú mi ò tó yẹ kí mo lè fara mi gan fara mi gan mo yẹ wáyé. sọ̀rọ̀ sókè o ká gbóhùn ẹ̀ o. tó yẹ kí mo lè fara mi fara mi gan mo yẹ wáyé màá ti kú kó tó dìbò di òdi òní. tó bá jẹ́ o lè. tó yẹ kí mo lè kú kí n fara mi fara mi mi lè di òní. Oh, oh, náà inú mi lọ kí n dùn mi kí n gẹ́tara mi but ifeanyi ṣé ìyàwó ẹ mọ̀ pé òun ṣe iṣẹ́ yìí ìyàwó ẹ ò mọ̀ ṣùgbọ́n ìyá ẹ ti wá mọ̀ sí fún ìyàwó ẹ wá ń gbé báyìí tọ́jú pàtó ti arrest mi wọn jẹ́ kí n bá wọn wọn jẹ́ kí n bá ẹbí mi bàbá sọ̀rọ̀. wọn ò wá ẹ wá ni. wọn ò jẹ́ kí n bá wọn ọmọ bí mo wà DSS náà mọ̀ pé wọ́n gbé mi rẹ̀ so wọn ò dá àwọn DSS. wọn ò wá ẹ wá síbẹ̀. àwọn DSS wọn wá mi wá àwọn DSS kẹrin wọn kí n gbà kí anybody wá wo. wọn wá ẹ wá. bẹ́ẹ̀ni bọ wọn gbà wọn gbà mí láyé. ṣé wọn tó wá ẹ wá yẹn ṣé wọn bẹ bẹ̀bẹ̀ pé kí wíwá táwọn mọ̀lẹ́bí ẹ̀ ń wá ṣé wọ́n ní ok tòbò tó ń wá fún. ìdájọ́ wo ló fẹ́ kí ìjọba ṣe fún ẹ. kí ló fẹ́ bá látọ̀dọ̀ gbogbo nàìjíríà àtọ̀dọ̀ ìjọba. kọ́ tí mo fẹ́ ni pé mo mọ̀ pé tó bá ti tẹ́yìn bá ti dáríjì mi ọlọ́run máa dáríjì mi. Hmm ọlọ́mọ adájú jẹ́ mi náà so ìdáríjì lèmi fẹ́. kí ìjọba forí jì ẹ́. bẹ́ẹ̀ni pọsikò èmi náà èmi náà máa ṣe àwọn ifá ìlú líkì mi sí gbogbo ilé pọsikò èmi nìkan èmi nìkan ni ìyá mi. kí gbogbo nàìjíríà forí jì ẹ́ àtijọba kan forí jì ẹ́ àbí. èmi nìkan ìyá mi. tọ́ba ìwọ nìkan ni ìyá ẹ̀ bí. kanígbà kó iṣẹ́ ìṣù ni àbí tọ́ba fiẹ́lẹ̀ sìn kí ni iṣẹ́ òdo máa ṣe bàbí. mo níṣẹ́ tí mo ń ṣe mo kọ́ṣẹ́ mo kọ́ṣẹ́ wọ mi. wàá padà síbi iṣẹ́. kí ni ìdí tó fi jẹ́ ọmọ ẹgbẹ́ òkùnkùn ẹgbẹ́ òkùnkùn orúkọ ẹ lẹ́ẹ̀kan sí. ọmọ ìlú wo ni ẹ. ẹ̀bọ̀nyì kí ló kọ àdúgbò yín ní ẹ̀bọ̀nyì. ẹfiọm local government àbí. ilẹ̀ yorùbá náà nìyẹn o adúpẹ́ bọ́lọ́run ti ẹ̀ ṣe solution wa ọlọ́run nìkan ló ń kárẹ́ni tó máa fún wa solution yìí now hear this nílẹ̀ yorùbá again problem with solution ló yẹ ká pé title yìí ni. ọ̀yà ọ̀yà eh, ṣé fídíò nìyẹn ti lọ eh, gbogbo nàìjíríà ẹ káàárọ̀ ẹ káàsán eléyìí ni ọmọ mọ́là eléyìí ni ọmọ mọ́là tí a mú ní àdúgbò wa ní oko ewé side ní gbogbo irin rélùwé tí wọ́n fi gáàdì rélùwé ni wọ́n yọ yìí irin federal government ni a kí àwọn security nàìjíríà a kí àwọn OPC a kí àwọn ẹ ẹ sọ́sẹ̀mù a àwọn so safe so a kí àwọn tọ́dá zone tí wọ́n ṣiṣẹ́ tí wọ́n bá mú àwọn mọ́là yẹn ẹ wo adúrú rélùwé tí wọ́n yọ adúrú adúrú èrò tó wà nù rélùwé tó fẹ́ gbẹ̀mí ẹ̀ ọmọ mọ́là ni o sunanka sunanka ẹ sakaria sakaria ẹ from where from Kebbi State uh -huh. you are living from where at Lagos here. Abattoir Abattoir ló lóun ti wá sí odidi ìjókòó arepo side lójú rí ìfẹ̀lẹ́ síwájú nínú ọmọ Nàìjíríà federal government ẹ wo ẹwà ẹwà ẹrò ẹwà ẹrò ẹwà rélùwé. adúpẹ́ adúpẹ́ wọ́n ní kò sí nǹkan tó bá wà láyé any problem tó bá ti ní solution ó ti tán àti padà rí solution sí gbogbo problem yìí ẹ fẹ́ pa wá ni nílẹ̀ yorùbá ẹja bẹ́ẹ̀ látọ̀dọ̀ mi èsù náà ń kà gàǹbarí àkọ́kọ́ bẹ́ẹ̀ ni tó ti gbẹ̀yìn tó wá sílẹ̀ yorùbá tó wá ń yọ kíní lórí train àwọn orin tírẹ́ẹ̀nì ló yọ yẹn onírèwé rail bíi tí àwọn tírẹ́ẹ̀nì máa gbà kọjá irin ibẹ̀ ló yọ yẹn tí tírẹ́ẹ̀nì bá wá ń bọ̀ á wá tàsẹ̀ ẹsẹ̀ á tàsẹ̀ lórí irin torí wọ́n ti yọ irin tó máa fi rìn lórí ẹ̀ just like pé wọ́n tẹ pákó pé pákó ni o òjò rọ̀ o wọ́n to búlọ̀kù àbí wọ́n to pákó kí wọ́n wá miss èyí máa fẹnu kó omi ni o tágbàlá ọba gbóní tọ̀hún lọ nílẹ̀ yorùbá ó wọlé òun kó gbogbo orin ẹsẹ̀ tírẹ́ẹ̀nì èló ló fẹ́ tà á tí tírẹ́ẹ̀nì bá wà ní ásídẹ́ǹtì kọ́dọ̀ má yẹ ká dágun ká bá mọ ásídẹ́ǹtì tírẹ́ẹ̀nì ká bá mọ ásídẹ́ǹtì kankan tí ẹ bá wà lásìdẹ́ǹtì tẹ́mi wá wá sùn lọ ẹ̀yin ìjọba ìbá ṣe wípé ilẹ̀ yorùbá wa ẹ jẹ́ ká gbalẹ̀ wa ni èyí olórí wa ta ní àwọn àwọn ọlọ́pàá àwọn tí wọ́n lè tí wọ́n lè ṣọ́ bọ́dà wa kí náà wá ti ń pè àwọn àwọn ọ́fíìsà tó máa ń ṣọ́ bí bí immigration àbí custom officers àwọn àwọn aṣọ́bodè àwọn aṣọ́bodè tí wọ́n dúró lọ́mọ yorùbá ìwọ kan wà ní ìwọ mẹ́sùn náà ń kà bí mẹ́sùn náà ń sùn náà whatever wọn ló fẹ́ wọlé wa pẹ́lẹ́pẹ́ solution tẹ́nìkan mú wá nísìn which i i know pé tẹ́ bá padà rí solution yìí many of you will appreciate me inú yẹn á dùn pé last last at last a padà rí solution sí problem tó ń yọ nàìjíríà lẹ́nu irú àwọn eléyìí ṣé wọ́n ní físà ni wọ́n ò ní físà wọ́n kàn ń wọlé wa ni anyhow tó bá ṣe wọ́n wọ́n ń wọlé wọ́n ń jáde wọ́n ń wọlé wọ́n ń jáde wọ́n ń wọlé wọ́n ń jáde ká lọ sọ́dọ̀ chairman tọ́nà wá láti Anambra àbíbo nìyẹn sọ pé òun ti wá tó wá ń jiyàn gbé níjẹ̀bù Dàpọ̀ Abíọ́dún ó tẹ kẹfì secure Ogun State ẹ ti sáyìn ẹ fún àwọn China ẹlẹ́ṣẹ̀ mistake kò sí wàhálà àbí wàhálà wà ní kò sí wàhálà ọpẹ́lọpẹ́ baba God tó fún wa ní solution èyí tó ń jiyàn gbé ẹ̀ ń jiyàn gbé ẹ̀ ń gbowó lọ́wọ́ ọmọlẹ́gbẹ́ ẹ̀ tún pa wọ́n kí lẹ pa wọ́n fún yíyí bẹ̀ ṣe jí wọn gbé tó bá pẹ̀lú tó ń wọ̀ọ̀kì ni tó yẹ kẹ́ ẹ jí wọn gbé tí wọ́n á já àwọn èèyàn gbé ẹ wá gbé wọn jù wọ́n sínú kànga nígbà tẹ́yìn jù wọ́n sínú kànga ẹ̀ wọ́n máa bẹ̀bẹ̀ ṣé wọn ò bẹ̀ yín because èèyàn tó pé wọ́n fẹ́ jù wọ́n sínú kànga láàyè á máa bẹ̀bẹ̀ o àtẹ̀jù sínú kànga yẹn tó ń lọ sísàlẹ̀ nù kànga kò máa forí gbá búlọ̀kù ẹ̀ wò abẹ́kànjú síbẹ̀ kẹ̀yìn ni ẹ wá ka ẹnì kíní ẹnì kejì ẹnì kẹta ẹnì kẹrin ẹnì karùn-ún lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní márùn-ún ló bá wọn ṣe dé a márùn tẹ́ pa yẹn ẹ mọ̀ pé bread winner family wọn ni aṣẹ́ ní mi kan á ní ẹ̀rù àti kúkọ́ ló ń bá wọn ṣùgbọ́n àwọn tó máa kú dùn ló ń bá wọn ló ń bá wọn jẹ́ pé tó parẹ̀ láyé kó máa rántí ẹni tó máa kú dùn ẹni bá dẹ̀ fẹ́ pààyàn náà láyé kó máa rántí ẹni tó ń fẹ́ pààyàn tó máa kú dùn ikú ẹnìkan nínú fámìlì ó lè sọ ilé ó lè sọ odidi ilé dahoro ikú bàbá mi ó lè fàtọ́fà ikú ìyá mi táwọn máa dánmọ orúkọ tí wọn ò ní ojútùú ara wọn tí wọn á gbọmọ mi ṣògùn owó ọmọ mi à lọ ṣaṣẹ́wó láti survive ọmọ wọn mi à di olè kò easy kéèyàn lose òbí ẹni kékeré kó survive àwọn tó máa survive ẹ àwọn tí wọ́n jẹ́ kí n sọ pé àwọn tí wọ́n ní luck àwọn tí wọ́n dẹ̀ survive ẹ̀dá àwọn náà wọ́n wà unlucky o ẹ̀dẹ̀ bẹ̀rù ọlọ́run ẹjọ́ yín wà ní gbàtẹ́ ẹ̀gbà físà wà tó má ti pè ẹ̀ òun bọ̀ láti Anambra ṣùpọ̀ emeka àbí ṣùpọ̀ kí ló pera ẹ̀ tó má ti pè iṣẹ́ ti wà ńlẹ̀ o ńlẹ̀ Yorùbá ó ṣe dánwò ẹ̀wò nílẹ̀ Ìgbò níbi táwọn ọmọ Biafra wà kàn ṣe sàǹdóró fún ẹ̀ kàn bẹ́ orí ẹ̀ fẹ́ ọmọ yìí máa ń gé orí wọn nílẹ̀ Ìgbò òṣèdánwò ẹ̀ wò ẹ̀ wá install àwọn kan lẹ́ Yorùbá gbòòlè ó gbọ̀ ló gba dọ́kọdọ́kọ òdọ́kọ ló gba múfútì ẹlẹ́nu yọ̀bọ̀yọ̀bọ̀ òdọ́ ló gba múfútì tó ṣe ń bú ọ̀ ni òun ló gba àyè tó gba tápà náà ló kọ́lé fún ìgbónú yìí èèyàn aṣọ ara yìí wẹ́ẹ́ oníṣẹ́ èṣù ni ṣùgbọ́n àbá wa tí wọ́n kọ́ wa wọ́n lè ṣù wọ́n léèyàn dáadáa ni wọ́n náà bàbá wa lè ṣù ìrandíran wa lè ṣù wọ́n tó pọ̀ ló jẹ́ alágbára tó ń jà fún wa làwọn òyìnbó ṣe kẹ̀yìn wá sí bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ tẹ bá mú ìyàwó níyàwó tẹ bá ń bobo ski ẹ̀ tẹ̀ ń bobo skaro ẹ̀ tẹ̀ ń wá àwàwàwà kéré wà tẹ̀ ń kéré wàwàwà kéré wà tẹ̀ ń wá àwàwàwà kéré wà nígbà yẹn tẹ bá bọ́ọ̀lù ẹ̀ ní àwọn gbádùn obìnrin yẹn ọlọ́run ah tí mo gba mú báyìí tí mo ṣe báyìí tí mo ṣe báyìí mo wà báyìí mo fà báyìí mo gùn báyìí ẹ̀yin lẹ gbádùn ẹ o ṣùgbọ́n tó bá mú yín ẹni ṣe èṣù ni èṣù ló lọ́ra kọ́ńdọ̀mù fún yín èṣù yìí ló dùn parọ́ mọ́ kò sí wàhálà ṣùgbọ́n ti mú ẹ iṣẹ́ èṣù dẹ̀ ni ẹ tó bá dé kóòtù kí wọ́n gba lọ́ọ̀yà kẹ́ṣù náà gba lọ́ọ̀yà kẹjọ rojọ́ fádájọ́ ẹjọ́ rojọ́ fádájọ́ ìyá sàmì tó máa dá lẹ́jọ́ àmọ́ tó máa ṣe ó ní kán dáríjì òun tó bá dẹ̀ máa dáríjì ẹ̀ náà adájọ́ tó máa dáríjì ẹ̀ èṣù ló ṣẹ̀ ìwọ náà máa dáríjì àbí nàìjíríà áfíríkà generally èṣù ló ṣẹ̀ o ṣùgbọ́n ìwọ náà máa dáríjì oní iṣẹ́ èṣù nìkan lè dáríjì wọ ọlọ́dẹ nìkan dáríjì ẹ o adájọ́ ìdájọ́ dọwọ́ yín ó dọwọ́ ọlọ́run ọba alákọ̀ọ́kọ́ tẹ wá wò yẹn many people ẹlòmíì máa ń sọ fún yín pé tí ìgbé àlìkíyàmọ̀ bá wà tó bá dìde ìdìde apààyàn ló máa dìde níjọ́ gbèdé àlìkèyàmọ̀ tó bá wá bípò ti pààyàn rí alóhùn pààyàn rí òun kẹ̀ ọwọ́ òun mọ́ funfun nínú owó pààyàn rí bó ló ti máa pààyàn owó pààyàn rí ìwọ tó ta epo yẹn abẹ́ ìpele epo lẹ́ ń wò yẹn táwọn èèyàn lọ sínú epo lọ ra epo mítà dẹ́rìn dì epo ò dẹ̀ yọ sínú mọ́tò ìwọ tó ta epo yẹn tí ò bá mọ̀nà tó fi jẹ́ apààyàn mo fẹ́ sáré ṣàlàyé fún ẹ pápáyàn yẹn apààyàn ni ẹ́ ẹni tó ra epo sínú mọ́tò bóyá ó ń lọ sí bóyá bíi Ìlọrin ó ti ra epo tó máa tó ó dé Ìbàdàn expressway mọ́tò bẹ̀rẹ̀ sí ní jà pàpàpàpàpàpàpàpàpà ṣépo ni ṣépo kọ́ ṣépo ni ṣépo kọ́ tírélà tó ń bọ̀ lẹ́yìn sẹ́wọ̀ fáì ó gbàdànù sígbó. Si bó forí bẹ́lẹ̀ ni bó fọhùn gúnlẹ̀ ni iye tó bá kú mọ́tò yẹn ta ló pa wọ́n. mo sọ fún ẹ ní o ìwọ tó ń ta atẹ́gùn sínú mọ́tò àbí wọ́n wá ń lọ wọ́n wá débàdàn expressway wọ́n ti wọ́n ti ra mọ́tò epo sínú mọ́tò wọ́n ti kó àwọn atẹná lọ ni ìrìn night náà fẹ́ rìn anybody tó bá kọjá wájú àwọn ẹni tẹ́sí ṣe bá kọjá ẹ wọ́n wọ́n wá débàdàn expressway ìpẹ̀pẹ̀ ìpẹ̀pẹ̀ mọ́tò bẹ̀rẹ̀ sí ní jáàkì àwọn tó máa jí wọn gbé ya bò wọn wọn jí wọn gbé wọn dàbọn bò wọn wọn pa ìtàn máa pa nínú wọn pè tán máa kó lọ nínú wọn ta ló pa wọn bọ̀dẹ́ alátẹ́gùn tòrò bí òun tèpo kálẹ̀ ní tó pa wọn kò tí máa clear ẹsẹ̀ sí pé ìdìdí apààyàn ló máa dìde ní ọ̀gbẹ́ni àlìkèyàmọ̀ mẹ́ni ọmọọṣẹ́ ló ti rí ẹ̀wọ̀n rẹ̀ níbi ọ̀rọ̀ epo ọ̀gá mi ah mo ní kọ́mọdé rẹ̀ po sínú mọ́tò ó ti fúdù táǹkì ó yẹ ẹ jẹ́ ká máa lọ ó jẹ́ express àbúrò third milan bridge epo tán lasma gbé mọ́tò ẹ̀ ó wá dààmú ó fòró lọ́wọ́ lasma tó bá délé á wá lé ọmọọṣẹ́ yẹn kódà èmi àtúntì ọmọọṣẹ́ mọ́lé ẹlòmíì tara bẹ́ẹ̀ ran ọmọ lẹ́wọ̀n ó lè ní bí a plan work ni ipò ẹ̀ tó pọ̀ ń gbowó lọ síbì kan ló ṣe plan ẹ̀ káwọn lè wá gbowó lọ́wọ́ òun ìyá máa wá sunkún a máa wá búra ọ̀gá ni ẹ̀wọ̀n ló ń lọ wáyé ti lè náwó nàìjíríà ìtọ́ba wa mú lọ sẹ́wọ̀n á lóun dá dúró ọmọọṣẹ́ yẹn ìyá ẹ̀ wà nílé o tó ní hypertension tó nọ́ọ̀sì lọ́wọ́ tó yẹ pé ọ̀dọ̀ ibi tó ti ń ṣiṣẹ́ yẹn ló ti ń rówó ra oògùn fún ìyá wọ́n lóògùn ìyá ti tán ọmọ ni oníṣẹ́ lọ́wọ́ mọ́ yìí o tó ti fẹ́ fi ronú parẹ́ o bí tó ti ń ronú yẹn ìyá náà ti máa ronú ọlọ́run fẹ́ kàn mú un kú ọ̀nà ẹ̀já kójú má rí rádaràda ọlọ́run kóun fẹ́ kàn máa lọ jàre òun fẹ́ rí rádaràda ọmọ yìí ti dààmú tó ó ti sọ́fà tó ọmọ yìí náà ló ń bọ̀ ló ń ṣe gbogbo iṣẹ́ ló ti bọ́ lọ́wọ́ ẹ̀ ọlọ́run wo wọ́n fi òun ṣẹ̀ sí pàun kó máa lọ ìyá wa bọ́ sálì kìámọ̀ ida àdúrà ẹ̀ ló gbà o ìdá oògùn tí ọmọ ẹ fi ń sustain ni ẹ̀ tó tán ni ò jẹ́ kó rí ṣe o ìyá ẹ̀ wá ṣe bẹ́ẹ̀ ó dèrò ọ̀run ta ló pa bọ̀dẹ́ alátẹ́gùn epo ta ló pa ìdìdí apààyàn ló máa jáde níjọ́gbẹ́ni àdìkíámọ̀ tádìkíámọ̀ bá wà apààyàn nìyẹn ìwọ ló pàyà yẹn ọmọ yìí iṣẹ́ ẹ̀kú tó fi ń survive nìyẹn o ibi tí wàá fẹ́ yọ ojú ẹ̀ ó kúkú kàwé kò rí iṣẹ́ ṣe tó ṣe lọ́gbà ṣe driving àwọn kan wá introduce ẹ̀ wọ́n pàdé àwọn kinní kan Anambra yìí wọ́n wá introduce ẹ̀ pé wọ́n bá wọn ṣiṣẹ́ wọ́n jọ máa lọ jíyàn gbé wọ́n jọ máa lọ pààyàn gbogbo ẹni tó bá pata ló pa wọ́n ìwọ ló pa wọ́n tó bá padà mú àwọn náà tó padà pa wọ́n ta ló pa wọ́n ìwọ náà ló pa wọ́n kí la wá ń ṣera wa fún àmọ́ àwa dúpẹ́ fọlọ́run adúpẹ́ fẹlẹ́dùmarè pé at last solution padà wá solution ẹja gbo solution <sighs> solution lẹ́wọ̀n pa yín lẹ́rù kí ló ń Can you imagine? Solution yìí. solution lẹ ń wò yẹn church làwọn èèyàn wá ń lọ tí wọ́n gbé àdá kún mọ́ àáké olùgbóró <laughs> tí wọ́n ń gbé lọ sí church láti lọ fight poverty wọ́n fẹ́ pa poverty pẹ̀lú àáké <laughs> èmi màá ríro ọlọ́run rí nàìjíríà ẹjọ́ torí ọlọ́run kí ló dé wá ń bínú I know I make your day watching this will make you laugh many of you then will show you see. pé ẹ̀ẹ́n rẹ́rìn bá ẹ̀ẹ́n yí lẹ̀lẹ̀ ni Yorùbá wuyì yóò lè pa wá Yorùbá wuyì tó fẹ́ pa mí ni solution ni ṣé solution wa kọ́ oyè fight poverty in civilized countries nìyẹn E dákun ṣé kò sí àwọn board àwọn body tí wọ́n regulate because kí ni ti fẹ́ madness dání o ẹ̀sìn ṣíṣe àwọn Nigerians ó ti fẹ́ ó ti fẹ́ di wèrè o àbẹ́ màá pé ó ti fẹ́ di wèrè báyìí kí ni gbogbo pálapàla yìí ẹ wá kó àkí àtàdá lọ sí chọ́ọ̀chì àti wàá sọ pé ó ṣẹlẹ̀ gbẹ́rún ó di gidigidigidigidi bóyá àwọn boko haram dé <laughs> everybody gbé e tó sí ó ní wá wá wá wá ẹni ẹni tó gbé kò mọ̀ dání tó bá tó bá lẹ́kùn mọ̀ tó lọ bá pásítọ̀ níwájú orí torí yọ kókó kí la máa sọ sí oh my god ẹni tó gbé kùmọ̀ dání tó lẹ́kùn mọ̀ ẹni tó sáré lọ níwájú ẹ̀ tó bá yẹn ní pàkọ́ tí pàkọ́ fọ́ kí la máa sọ sí abẹ́ni tó gbé àké dání tí boko yọ tó gbé eré tá a ké jábọ́ tó lu àké kí la máa sọ sí ẹ̀yin ìjọba ìmú kó tẹ bá ń wo ṣó yìí inú yá máa dùn ni o torí ẹ rí i ti kó ọpọlọ àwọn èèyàn sínú agolo àwọn èèyàn lè tíǹkì mọ́ people cannot even think on their own again ìbára wa àwọn bọ́ọ̀dì tó máa regulate wèrè yìí torí eléyìí sin àwọn kọ́ńtì tó civilize wọn gbọ́dọ̀ máa wo owó eléyìí fighting poverty pẹ̀lú kùmà àtàdá stop wasting your precious time your economical time please stop wasting it mo ní pastor kan bíi ti máa play fún yín bẹ́ẹ̀ kí n kọ́ play pastor kí n tó máa sọ̀rọ̀ sórí ẹ̀ pastor yẹn ẹ wo wèrè táwọn eléyìí ń ṣe ẹ yẹ ká wo pastor pastor ẹ sọ̀rọ̀. Please, I want to beg you in this church, like he said, engage in business. Stop wasting economic hours in church. You know what we call economic hour? Somebody going to mountain. This is due now. Some people they enter into mountain on 31st of May. They come back 8th of June. Which God are you begging? Is it all weekend? If she has shop, she locked that shop for eight days, and she's expecting transformation, and she considered that one faithfulness. Every member of this church, if you're a businessman, immediately after this, you go and open your shop. If you're in a abroad, after the service, you go to your work and clock in. People work on Sunday. God never sent them to hell because of working on Sunday. What of doctors and nurses? Somebody now, he pray overnight. Then he get to place of work, start dosing. You have a place of work. You now go Fiji. You are now dosing. They supposed to sack you. You're not faithful. Why should you be dosing? In an official hour. We used to be foolish in those days. Now say we are going for a, a whole week conference. We obtain the, or we obtain permission in the place of work. Go and do that one in USA. Before you come, they have replaced you. Stop using economic hours. God is is not wicked. ṣé àwọn pastor. yìí ṣùgbọ́n ní kánú Christian Association of Nigeria ṣé àwọn pásítọ̀ tí wọ́n rí báyìí ṣé wọn ò lè pe àwọn èèyàn mọ́ra ni kí wọ́n sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí ẹ̀ ń bọ̀ ẹ̀ ń bọ̀ many of our people yìí ṣé wọ́n ní mọ́tò lójú títì ẹ̀ ń gbé àáké àdá kùmọ̀ ẹ rìn many of these people ìmí inú wọn ò jẹun kó tó kú òǹlé o wọ́n tọ̀ gbé tó ti ń gbàdúrà tó wọ́n gbé igi dání ẹ kíní kan kíní kan tó fẹ́ fi àáké àtòfi tó fẹ́ fi igi fọ́ orí pọ́fàtì tí ẹni tó wà lẹ́yìn ẹ tí ò bá ti jẹun látàárọ̀ tó dẹ̀ ti tó ti gbàdúrà gbàdúrà gbàdúrà títẹ̀ ti tẹ̀ tí àáké bá jábọ́ lọ́wọ́ tó bá bá ẹ nípa kọ̀ọ̀kan kí ni wàá máa sọ. So no ṣọ́ọ̀bù ní gbogbo àtúwọ̀n yẹn many of them ti jẹun ni this is the way to fight poverty tó yọ lọ ẹ̀yin èèyàn mọ̀ dákẹ́ àdúrà nàìjíríà sì mọ̀ ti ń di bá mi ẹ̀yin olóṣèlú will you be ashamed of watching this àbẹ́yìn hmm, náà mo máa rẹ́rìn no mo ń bí ẹni tẹ́ ń wò mí ṣáwọn olóṣèlú máa rẹ́rìn bẹ́ẹ̀ mi náà ṣe rẹ́rìn ni àbí they will be ashamed sójú máa ti àwọn olóṣèlú pé ìlú táwọn ìlú táwọn tí àwọn ń govern táwọn ń darí ẹ̀ ìlú yẹn lórí báyìí Mr. President leaders us well if you be senators if you be governor governors us well if you be senator senators well if you be police police well well no dey take bribe ṣètìlídìí wá wẹ́ẹ̀lì food no dey baba ye water no dey and our road no good o everyday for thief one day for owner everyday for thief one day for owner but keep keep one day for owner mr president lead us well if you be governor govern us well if you be senator senate us well if you be police police well well no dey take bribe bí akẹ́bà wa invite Pastor tó ní chọ́ọ̀chì kó jẹ́wọ́ fún wa bóyá chọ́ọ̀chì ló ń ṣe àbí ọgbà wèrè ló dá kalẹ̀ it should be one ṣé bẹ́ẹ̀ ò kò jọ ọgbà wèrè báyìí <laughs> kí boko kí <laughs> boko kí boko haram tiẹ̀ yọ lẹ́yìn ibo <laughs> and after all this one wọ́n máa san donation nù wọ́n máa san owó ọpẹ́ wọ́n máa san owó ọrẹ owó ìyàwó pásítọ̀ owó ọmọ pastor. and the pastors keep on living fine and fat on their their their mumu followers and many of them are in lọ sí church ọmọ àwọn lọ sí church ni after the pastor wa wá gather owó yìí tó wọ yẹn wá pọ̀ ńlẹ̀ tó yà ń adé. Pastor, wa dá school kalẹ̀ á dá university, kalẹ̀ á dá primary school kalẹ̀ á dá secondary school kalẹ̀ kíní kan ní kíní kan private school it will be private and the private will mean private fún àwọn òun ṣé fáwọn àwọn àwọn tó gbé kùmọ̀ dání àtàdá yìí ṣé àwọn ọmọ lọ avoid láti lọ sí school yẹn no yet they will not be able to speak up ẹ̀yin èèyàn mi please in the comment section ẹ bá mi kọ síbẹ̀ fún àwọn ìyá yìí àwọn bàbá yìí kí ni èèyàn lè fi fight poverty civilized countries kí ni àwọn èèyàn ń ṣe níbẹ̀ tí wọ́n fi ń fight poverty tí ìṣẹ́ ìyà ìdààmú tó fi ń kó nínú ayé àwọn èèyàn ṣé kùmọ̀ náà ń yọ sí ẹ fẹ́ bá kùmọ̀ ni wọ́n yọ sí ìṣẹ́ àti àáké àtàdá ah. ó padà red hmm. ọlọ́run ó padà bọ́ mọ́ àwọn Nigerians lọ́wọ́ solution nìyẹn àbí kò ń ṣe solution ẹ bá rẹ́rìn tí bá rẹ́rìn tó bá rẹ́rìn lórí show tí mo ṣe tẹ bá fi lè rẹ́rìn pẹ́kẹ́ ọgbọ́n solution ni wọ́n dùn <laughs> solution ni trust me ẹ̀yin fans mi ẹ yẹ ká ká bèrè àdírẹ́sì church yẹn ká lọ tẹ bá fẹ́ lọ sí church yẹn kí lẹ́yìn máa gbé dání láti lọ bá láti lọ láti kill am break am break am break am what <laughs> ní twenty four century ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi yẹ jẹ́ àlọ́ church church yá o church yá church yá o church ẹ jẹ́ ká lọ sí church ẹ tẹ́ bá ti dá lórí tap tap send kẹ́ tó lọ sí church kẹ́tọ́ lọ yọkùn mọ̀ ẹ tẹ́ bá ti download tap tap send ẹ bá mi download ẹ tap tap send ẹ bá fi send owó sí gbogbo ẹni wù ẹ tẹ́ bá wà ẹ bá fi send owó sí nàìjíríà hmm. gbogbo owó là ń ṣe àṣẹ dọ́là àṣẹ euro àṣẹ pan aṣẹ́wó aṣẹ́wó ń kí o aṣẹ́wó tap tap ń kí yín o ẹ má wàá gbàgbé àkọ́kọ́ tó bá kọ́kọ́ fẹ́ ju owó sílé báyìí ẹ lo wọ́n máa bèèrè pé àfẹ́ promo code ẹ lo orúkọ mi abiolatits abiolatts taptapsend ẹ máa wá ṣọ̀tẹ̀ sí abiolatts lákọ̀ọ́kọ́ tó bá kọ́jú owó sílé ẹ wò bónọ́ọ̀sì tó máa gbà báyìí ẹnu máa yà yín wá kì í ṣe bónọ́ọ̀sì kún mọ́ kẹ má bẹ́ẹ̀ máa gbé àké àtàdáwà báyìí and kí ló tẹ̀ tí subscribe sí YouTube channel tẹ̀ wò kékeré lórí Yorùbá Wuyì kí ló tẹ̀ tí subscribe síbẹ̀ lọ àwọn kan tí mò ń jù síbẹ̀ ìrìn kẹrìndò Yorùbáwùyí ẹ lọ subscribe síbẹ̀. And if you are seeing me for the first time on this platform pẹ́pẹ́ ẹ̀ṣẹ́ rí wa for the first time ní ṣe gbádùn àbí ẹ̀gbádùn o trust me lórí bí ah, self place. self appraise yìí ní nǹkan o a ní ṣe self appraise first of all introduction Yorùbáwùyí lórúkọ mi I am the one and only Akalolo of Yorùbá land adáwọn ọlẹ Yorùbá ọmọ jọmọ lọ iye olóyè sí òpè méjì Àbẹ̀ní ọmọ òṣèré pààrọ̀ ẹ tó máa pààrọ̀ Àbẹ̀ní ọmọ adéwájú federal government ẹ máa sáìnì ajé ògùn gbọ́ aláwàlá Jésù Kristi ń gbọ́ ó máa déwájú Olódùmarè ìyẹn òkè Olódùmarè lọ́fẹ̀ẹ́ o wọn á kú bíi ninety nine times ninety nine times I love you see you my next show ẹ tẹ subscribe button yín tó bá ti wá tẹ ẹ má gbàgbé láti tẹ notification bell tó bá bí yín pé ṣé all àbí personalize all ní kẹtẹ sí o ajá ò ní kó wa lọ́mọ lọ o igi ewédú ò ní owó pa wá o <laughs> àní ṣàgbákò gbòǹgbò àti àní ṣàgbákò gbòǹgbò àti kùn mọ́ o <laughs> ó <laughs> don't tell me don't tell me you are laughing watching this don't just tell me ẹ má sọ fún mi pé you are laughing watching this o if you tell. Hello. Well, I will see you on my next show. Thank you. I love. Bye bye. o Dabo. Dabo, ẹ ṣe gan kó bless